ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ yín sí nọ́mbà tó wà ní ìsàlẹ̀ mú máa wo ràn yìí a ó sì dá yín lóhùn lọ́gán bákan náà kí a má ṣe gbàgbé wípé nínú oṣù karùn-ún ó ní tẹlifíṣàn Orísun yà sọ́tọ̀ láti mọrírì àwọn ọmọ tí wọ́n ń ṣe dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá nínú ohun kan tàbí méjì ìbáṣe nínú ẹwà èdè ẹ̀bùn tàbí tálẹ́ǹtì kan tí olódùmarè fi jíǹkí àwọn ọmọ wọ̀nyí bí ẹ̀yin náà bá wá ní àwọn ọmọ tí wọ́n ní ẹ̀bùn kan tàbí òmíràn ẹ wò wọ́n dáadáa kí ẹ ya fọ́nrán ìṣẹ́jú kan sí wọn kí ẹ sì taari rẹ̀ sí orí nọ́mbà tó wà ní ìsàlẹ̀ yìí tàbí kí ẹ fi ránṣẹ́ sí wa lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára wa a ó sì fi àwọn àwòrán yìí a ó fi hàn bí ẹ bá ti fi ránṣẹ́ ẹ ṣe púpọ̀. ní ojú náà láti dènà ìtànkálẹ̀ àrùn covid-19 tí a mọ̀ sí corona àwọn lájọ lájọ àwọn ẹlẹ́sìnmẹ̀sìn tó ti àwọn iléeṣẹ́ pàápàá ni wọ́n ti ń kọ́wọ́ sọ́wọ́ pọ̀ láti rí dájú wípé àwọn náà ṣe ìgbésẹ̀ kan èyí tí kò yọ àjọ eléyìí tí ó ń rí sí ètò ààbò ojú pópó ìyẹn Federal Road Safety Corps sílẹ̀ nípa ìgbésẹ̀ ọ̀tún èyí tí wọ́n gbé láti ṣe ìbòjú tuntun fún àwọn òṣìṣẹ́ wọn pátá. ní báyìí àjọ elétò ààbò ojú pópó FRSC pẹ̀lú tí wọ́n bẹ̀rẹ̀ ìpèsè ìbòmú eléyìí ti wà níta báyìí wọ́n sì sọ wípé yóò di pínpín ní àìpẹ́ jọjọ ìgbésẹ̀ náà wáyé bí àwọn ikọ̀ tí ìjọba yàn lórí ìgbógun àrùn covid-19 ìyẹn covid-19 tax force ti ta gbogbo àwọn ẹlẹ́kajẹ̀ka ní kẹsẹ́ láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìpèsè ìbòmú fún gbogbo àwọn òṣìṣẹ́ wọn lójúnà àti dènà ìtànkálẹ̀ àrùn covid-19 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alukoro àjọ FRSC Bisi Kazeem ti sọ wípé ní ojú náà a ti tètè mú àṣẹ ikọ̀ task force lórí COVID-19 ṣẹ ní ọ̀gá àgbà àjọ elétò ààbò ojú pópó ọ̀mọ̀wé bọ̀bọ́yè oyèyẹmí ti pàṣẹ fún àwọn ẹ̀ka aránṣọ àjọ náà láti bẹ̀rẹ̀ sí ní rán ìbòmú eléyìí tí yóò ní ìdámọ̀ àjọ FRSC lára kí ó lè dé pínpín ní tòrótìbò orílẹ̀-èdè fún àwọn òṣìṣẹ́ wọn Kazeem tún sọ wípé àwọn òṣìṣẹ́ àjọ FRSC ń wà lójú iṣẹ́ lásìkò kónílé-ó-gbélé láti máa yẹ àwọn ọkọ̀ wò àti láti rí dájú wípé ètò àbójú pópó fẹsẹ̀ múlẹ̀ dandan ní èyí tí ó ṣeé ṣe tó sì lè jẹ́ kí àrùn ọ̀hún kó tètè súnmọ́ wọn jùlọ ó wá tẹ̀síwájú wípé ìbòmú náà tí àwọn yóò pín fún àwọn òṣìṣẹ́ àwọn láìpẹ́ jẹ́ èyí tí àwọn elétò ìlera ti ṣàyẹ̀wò sí tí wọ́n sì bu ọwọ́ lù wípé ó dára lákòótán ó ní àjọ FRSC kò ní kàárẹ̀ lójúnà àti máa ṣàtìlẹ́yìn àti láti rí dájú wípé ìtànkálẹ̀ àrùn COVID-19 dé òpin nípa líla àwọn ènìyàn lọ́yẹ ìpèsè ohun ìpakòkòrò àìfojúrí sanitizer àti àwọn ìpèsè ohun mìíràn bẹ́ẹ̀. ìjọba ìpínlẹ̀ Kaduna ti gbé ilé ẹjọ́ alábẹ́sẹ́kẹ́lé kan kalẹ̀ eléyìí tí yóò máa rí sí ìdájọ́ àwọn ènìyàn tí wọ́n bá tàpá sí òfin kónílógbélé àti àwọn òfin mìíràn tí ìjọba bá yà kalẹ̀ láti dènà ìtànkálẹ̀ àrùn kòrónà ní ìpínlẹ̀ náà nínú lẹ́tà sí olùforúkọsílẹ̀ ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kaduna eléyìí tí wọ́n kọ ní ọjọ́ kejìlélógún oṣù yìí ni Umar ti sọ wípé ìgbésí ọ̀hún ní ìgbìmọ̀ olùdarí ìpínlẹ̀ náà ṣe nínú ìpàdé wọn láti fi ẹsẹ̀ òfin múlẹ̀ ìgbákejì gómìnà ìpínlẹ̀ Kaduna dókítà Adiza Balarabe ló ti lo orí kejì àti ìkẹjọ òfin ọdún 1999 nínú òfin tí wọ́n ń pè ní Quarantine Act tọdún 1926 àti òfin ìpínlẹ̀ Kaduna lórí òfin ètò ìlera ti ọdún 1917 ìyẹn Kaduna State Public Health Law ti ọdún 1917 láti pàṣẹ òfin kónílégbélé jákèjádò ìpínlẹ̀ náà ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ìròyìn títàpá sí òfin kónílégbélé má fara kan ẹlòmíràn òfin tó tako ìwọ́jọpọ̀ àwọn ènìyàn àti àwọn mìíràn bẹ́ẹ̀ ló ti dé etígbọ́ ìjọba ìpínlẹ̀ Kaduna èyí ló wá mú kí ìjọba náà alẹ̀ mọ́ àwọn olórí ìlú àti àwọn abúlé tí irú ìtàpá sófin bẹ́ẹ̀ bá ti ń wáyé pé wọn yóò fi mú dánrin òfin bí ẹnu kò bá ká wọn. bákan náà ni igbákejì gómìnà ọ̀hún tún sọ wípé àwọn yóò padà sí òfin má jáde fún wákàtí mẹ́rìnlélógún ìyẹn fífagilé ọjọ́ méjì méjì tí ìjọba náà máa ń fi sílẹ̀ fún àwọn ará ìlú láti máa jáde ìyẹn gbogbo ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́rú èyí tí wọ́n fi máa ń ṣiṣẹ́ láti lè jẹ́ kí àwọn ará ìlú lọ ra oúnjẹ agbẹjọ́ ọ̀hún tún sọ wípé ilé ẹjọ́ alágbèéká yìí yóò fi ìyà òfin jẹ ẹnikẹ́ni tí kò bá pa àṣẹ ìjọba mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Umar adájọ́ májísrèètì yìí ni yóò máa dájọ́ fún àwọn ènìyàn ní ilé ẹjọ́ alágbèéká mobile court yìí àti wípé iléeṣẹ́ ìjọba ti Kaduna tó ń rí sí ètò òfin ìyẹn State Ministry of Justice ti yan adájọ́ májísrèètì náà tí yóò máa dájọ́ fún àwọn ènìyàn àwọn adájọ́ náà ni wọ́n sọ wípé ni wọ́n yóò máa wà ní àwọn agbègbè káàkiri níbi tí àrọ́wọ́tó àwọn ènìyàn yóò tètè wá tí ó sì jẹ́ wípé bí ẹnikẹ́ni bá sì ti tàpá sí òfin dandan ni kí ó fojú kàtà òfin láti ọ̀dọ̀ wọn. àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti ń gbóríyìn fún ìjọba náà fún fífi àwọn àsìkò díẹ̀ sílẹ̀ fún wọn láti lè tètè lọ sọ́jà lọ ra àwọn nǹkan àti láti sáré ṣe òwò níwọ̀nba láti rówó kó wálé ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Ọlọ́run tọba Àjíbádé tó ní ẹ̀kúnrẹ́rẹ́ ilé yìí lọ́wọ́ lérèdí àti ṣadínàgbòkun ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn kòrónà tí wọ́n ń pè ní covid-19 ìjọba ìpínlẹ̀ èkìtì ti ṣòfin kónílé ó gbélé fún ọjọ́ mẹ́rìnlá àkọ́kọ́ ṣùgbọ́n ní kété tí wọ́n kẹ́fìn pé ẹlòmíín tún ti lùgbàdì àrùn àṣekúpani yìí ìjọba tún ṣòfin ọjọ́ mẹ́rìnlá kejì léyìí tí wọ́n ti lo ọ̀sẹ̀ kan báyìí ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ìjọba fàyè lẹ̀ ní gbogbo ọjọ́ ọjọ́bọ̀ fún gbogbo èèyàn láti láǹfààní lọ ra àwọn nǹkan tẹnu ń jẹ sílé kò ṣàìrí bẹ́ẹ̀ lọ́sẹ̀ yìí níbi gbogbo àwọn èèyàn ṣe tún láǹfààní láti tún jáde lọ́jọ́ ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí láti lọ ra nǹkan tí wọ́n nílò sílé bó tilẹ̀ jẹ́ wípé wọ́n gbé àwọn ọjà tó ṣe gbòógì tìpa nípínlẹ̀ Èkìtì àmọ́ ṣá ìjọba kò fòfin de àwọn ọjà àdúgbò bíi bíi ọjà amójèrè ọjà òkèṣà tó ń bẹ nílùú àdó èkìtì àti ọjà odò ẹ̀ṣẹ̀ tó ń bẹ nílùú ìjẹ̀rọ èkìtì tó fi mọ́ àwọn ọjà míì tó jọjà àdúgbò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri ìpínlẹ̀ èkìtì díẹ̀ lára àwọn olùgbé kò ṣàìdúpẹ́ lọ́wọ́ ìjọba tí wọ́n sì tún béèrè fún àfikún ọjọ́ ìsinmi ìséde náà láàrin ọ̀sẹ̀ kó lè pé ọjọ́ méjì táwọn kan ké síjọba láti túbọ̀ ṣíjú àánú wò wọ́n nítorí pé ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ lérèdí àìráyè jáde ń bá wọn fínra. àwọn ìjọba olúwa náà lọ́wọ́ ibi òní pa yín o ìyà òní jẹ́ gbogbo wàhálà tẹ́ ti ń ṣe olódùmọ̀dá jẹ́ kó yọ olúbi ti ṣú gbìyànjú ọjọ́ kẹjẹ ń fún wa ẹ̀ ẹ máa fún aláfọ̀mùdálẹ́ kedere káàrún oúnjẹ kébi kẹ mọ́ pa ẹ mọ́ pọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ni olúwa náà lọ́wọ́ o. pẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ tán fún wa láyè àti jáde ká lọ ra nǹkan tá a máa jẹ sílé lé mi ṣùgbọ́n àrọ̀ wọn ni pé kán jọ kọ́ fún wa láyè ọjọ́ kan sí ó wá jẹ́ ọjọ́ méjì ọjọ́ méjì láàrin ọ̀sẹ̀ wọ́n jọ kó torí ọlọ́run. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹfààní tí ìjọba fún wa láti jáde lónìí ohun tí wọ́n dẹ̀ ṣe yìí ó wú wa lórí lọ́pọ̀lọpọ̀ torí pé fún àǹfààní ara wa ni but ohun kan tá a wá ń bẹ̀ wọ́n sí ni wípé àkókò tí wọ́n fún wa ní aago mẹ́fà dáago méjì kò tó rárá ẹlòmíì ò tí ì ra nǹkan tó máa jẹ tán ní ọjà ẹlòmíì ò tí ì ta nǹkan tó gbé lọ tán ní ọjà ṣe ló yẹ kó fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ dàbí aago márùn-ún sí mẹ́fà tó jẹ́ pé ọjọ́ kan nínú ọ̀sẹ̀ kan tó bá jẹ́ pé wọ́n máa máa fún wa ní ọjọ́ méjì láàrin ọ̀sẹ̀ èyàn tún ṣe é gbọ́ ṣùgbọ́n nígbà tólúwa ò sí nínú ẹ̀wọ̀n àtìmọ́lé ìpọ̀jù kọ́lọ́run jọ̀ọ́ kó bá wa dá kòrónà dúró ní gbogbo orílẹ̀-èdè àgbáyé ohun tí mo fẹ́ sọ nìyẹn ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ kíjọba náà kán jọ̀ọ́ kán jọ̀ọ́ gbogbo ohun tán pín náà kán jẹ́ kó dé gbogbo ibi àwa ìlókun níbi tí igi ààrẹ èsùn kọ̀ọ̀kan kárí èsì ebi dẹ̀ ń pa wá. ọlọ́run tọba àjíbádé ló ń jábọ̀ ìròyìn láti ìlú adó èkìtì fún iléeṣẹ́ tẹlifíṣàn orísun. ẹ káàbọ̀ padà òye ti ń fojú hàn wípé mímú lele òfin kónílégbélé ti ń rọlẹ̀ báyìí látàrí bí àwọn ènìyàn kan ṣe ń jáde láti lọ wá báòtì jẹ àti báòtì mu káàkiri Sekinat Raji tó jáde ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ ẹ jẹ́ kí a gbọ́ ohun tó ní fún wa àwọn yorùbá bọ̀ wọ́n ní ọ̀nà fún ọ̀nà ọ̀run ni èyí tí ìfarahàn rẹ̀ wà lórí ọ̀nà tí àwọn ènìyàn ń gbà rápálá jáde kúrò ní lásìkò kónílégbélé yìí nínú ìwádìí tẹlifíṣàn Orísun ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú òfin kónílégbélé fẹsẹ̀ múlẹ̀ dáadáa pẹ̀lú ìdá ọgọ́rin tí ìdá ogún àwọn tí wọ́n ń rí lásìkò ìgbà náà jẹ́ àwọn tí iṣẹ́ wọn ṣe pàtàkì pàápàá àwọn elétò ìlera àwọn agbófinró àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àwọn oníròyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n níwòyí ìwòye tẹlifíṣàn Orísun lórí lílọ àti bíbọ̀ àwọn ènìyàn ó fi hàn wípé lílọ bíbọ̀ ti ń pọ̀ sí i látàrí àròyé ibi tí ọ̀pọ̀ wọn ń ṣe nínú àfikún ọ̀sẹ̀ méjì mìíràn fún òfin kónílégbélé ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ ni àwọn agbófinró ń pọ̀ ní ojú òpópónà ní ibùdókọ̀ gbogbo láti máa yẹ àwọn ọkọ̀ tó ń kọjá wò ṣùgbọ́n láàrin àná àti òní tí ṣe ọjọ́ àìkú idá àwọn tó ń pa òfin ọ̀hún mọ́ ti já wálẹ̀ síbi ìdá ọgbọ̀n látàrí bí lílọ àwọn ọkọ̀ ti pọ̀ sí i lójú pópó bẹ́ẹ̀ sì ni àwọn kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta kọ̀ọ̀kan pẹ̀lú wá sí ìgboro láti wá oúnjẹ òòjọ́ wọn. bí ó tilẹ̀ jẹ́ wípé inú fún àyàfu ni ọ̀pọ̀ wọn fi ń ṣe iṣẹ́ náà síbẹ̀ wọ́n sì jáde láti wá ṣiṣẹ́ níwọ̀nba. bákan náà ni Ọmọṣorí ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ náà ti fún àwọn ènìyàn láàyè láti jáde ra oúnjẹ láàárín àwọn wákàtí kan síbẹ̀ ọ̀pọ̀ ló fi wá oúnjẹ oúnjẹ jíjẹ òye ti fojú hàn gbangba pé ó ṣeé ṣe kí ìjọba wá ọ̀nà mìíràn láti dènà ìtànká àrùn kòrónà ju kí wọ́n ti àwọn ènìyàn mọ́ inú ilé lọ. Sekinat Ọláìdíraje. ẹ káàbọ̀ padà Sultan ti ìlú Sokoto Alhaji Sahad Abubakar ti kí gbogbo àwọn mùsùlùmí kú àmójúbà ààwẹ̀ Ramadan ó sì gbà wọ́n nímọ̀ràn láti rí dájú wípé wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ pẹ̀lú títẹ̀lé òfin ìjọba lásìkò Ramadan yìí láti ìpínlẹ̀ Kebbi ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Hasan Taiwo Adeleke tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ olórí mùsùlùmí nílẹ̀ yìí alhaji saad abubakar sultan ti ìlú sokoto kẹta ti kí gbogbo mùsùlùmí pé wọ́n kú àmójúbà ààwẹ̀ ramadan ti ọdún yìí ní àsìkò tí ó ń ṣe ìkéde rírí oṣù ààwẹ̀ ti tọdún yìí ní ààfin rẹ̀ sí gbogbo mùsùlùmí pátápátá ní orílẹ̀-èdè yìí sultan ti ìlú sokoto tí ó jẹ́ kí ó di mímọ̀ fún mùsùlùmí nílé lóko wípé kíkéde ìbẹ̀rẹ̀ ààwẹ̀ yìí jẹ́ àrídájú oṣù ojú ọ̀run karùn-ún tí kò sì sí iyèméjì rárá tí alhaji sars sì tó fi àsìkò ìkéde ààwẹ̀ ọdún yìí rán gbogbo mùsùlùmí létí láti má ṣe gbàgbé àdúrà fún àwọn aláṣẹ wa pàtàkì jùlọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ nínú oṣù ẹ̀yọ́nú yìí àti pé kí a má ṣe hùwà bíi ẹni tàpá sí òfin àwọn aláṣẹ wa nínú oṣù alápọ̀nlé ti àwọ̀ yìí bàbá yìí kò sì tún ṣe aláìrọ àwọn ìjọba àti gbogbo àwọn tí tí oríṣẹ́gi ọ̀là fún láwùjọ láti ṣí ojú àánú wo àwọn aláìní pàtàkì jùlọ irú àsìkò tí a wà yìí lákòótán ìṣe ni bàbá yìí tún ké pe àwọn ìjọba wa pẹ̀lú gbogbo ọ̀nà tí wọ́n bá lè fi ran ará ìlú lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn náà ti ṣe mọ̀ wípé ààwẹ̀ kanlẹ̀ ti bá ààwẹ̀ nílẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ìparí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àdúrà wípé olúwa yóò fún kálukú ní ẹ̀mí arísìkí àti okun fún gbé gbígba ààwẹ̀ náà kí ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Hasan Taiwo Adeleke ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun tó kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ìròyìn wa títọ́lá kò ní bá wa ní sàárè lágbára olódùmarè tí tó fi máa di ọ̀la ọ̀hún ẹ jẹ́ ká máa rántí wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ o kò tọ́jú rẹ̀ ẹ jẹ́ ká na ọwọ́ ìrànlọ́wọ́ wa ẹ jẹ́ ká nà sí àwọn ènìyàn tó súnmọ́ wa àtàwọn ènìyàn tí wọ́n jìnnà sí wa olódùmarè yóò máa fi ọ̀pọ̀ rọ́pò fún ẹnì kankan wa tí tó fi máa dìgbà mí ọ̀hún orúkọ tèmi kò yẹ padà ṣògo rẹ ní kejì Abíọ́nà ló ń dágbére wípé ó dàbọ̀.